بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن سلك مسلكهم إلى يوم الدين هذا فقه الله سبحانه وتعالى أطر الكرم رسول كل شيء محمد صلى الله عليه وآله وسلم هذا فقه الله لا يتنسيه وما تكون عليه وسلم bọ́lọ́wọ́ sọ́kànlá wọ̀ sàánà gbogbo tó kù sáré oníṣẹ́ yá ni wa jáde rí lò níbàámu sófin rẹ̀ jáde rí lò níbàámu sí lánàá oníṣẹ́ ńlára tó wọ́n sí wa sallallahu alayhi wa alihi wa sallam. Verse 236 lè láti gbéra sọ ní òwúrọ̀ tòní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن ما لم تمسوهن أو تفرضوا لهن ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين وإن طلقتموهن من قبل أن تمسوا لهن فريضة وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون إلا أن يعفون أو يعفو الذي بيده العقدة النكاح وأن تحكوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون sùpánù pọ̀ tàlá ń tẹ̀síwájú àlàyé tí ó rọ̀ mọ́ الطلاق قل لا جناح عليكم kìí ṣe ẹ̀ṣẹ̀ lé ní lórí yẹn làwọn ọkùnrin àwọn ọkọ tí wọ́n níyàwó lábẹ́ wọn kìí ṣẹ̀ṣẹ̀ lórí ní yẹn wọ́n tọ̀lé lákọ̀tún mu nìkan bí ẹ bá kọ àwọn obìnrin kan lẹ̀ mẹ́lẹ́ńtà sòhónì lópin ìgbà tẹ́ ẹ̀ sì fọwọ́ kàn wá. àwọn tẹ̀fúrígù làhùn ní parí àbí ẹni tó yẹ kan pàtó tẹ́fẹ́ fún wọn ní àti wọn. ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدر متاعا بالمعروف حقا على المحسنين أو بنوي ومتعوهن أكون بابا على الموسع قدره ọ̀nà àyàn ló jẹ́ tẹni tọ́lọ̀ wọn bá bùkún tọ́lọ̀ ní kó ní àrùbùkí lágbára tó bá kó fún wa wàhálà ìgbé òjì èdè ẹni tọ́nà ò bá kò fún tó wó pọ̀ lọ́wọ́ ẹ̀ ní tóun náà bá ní wọn bá náà lónìí ju wọn tóun náà bá ní kó fún wọn màtá ẹni lè máa rò kó máa jẹ́ ìgbádùn tẹ́lẹ̀ fún wọn pẹ̀lú dáadáa ní ẹ̀sìn ṣàpà láàrẹ̀ mùsùlùmí ẹ̀tọ́ lè jẹ́ ọ̀ràn ìlélẹ́ jẹ́ gbogbo olùṣe dáadáa. ayọ́lá ọwọ́ àti ìdíyẹ̀ èyí ká pẹ́ ní yìí dáadáa. Salman Farisi rọ́bì ọmọ ọba yìí kò ní sẹ́yìn àwọn sábà ní lọ́kàn ló bá ní àdájú ní gan-an sí yá Muhammadu yẹn gbogbo nǹkan ló máa ń kílẹ̀mù fọ́nà ọba tó máa rẹ̀ yíyan lórí ẹ̀ tó bá lóun sọ̀rọ̀ kò ń ṣe wá yóò máa dúdú pé gbogbo nǹkan pátá lọ́wọ́ ọba ṣàlàyé máa rẹ̀ fóun salman paris ní bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan ní tẹ̀mí tó rọ̀ máa yé wa àti tẹ̀mí ẹ̀sìn wa tí àlẹ́ ti wọ̀ bá wa hátà ìṣòro à àlẹ́sọ̀rọ̀ à òun ní bá a ti ń ṣe ìrọ̀sẹ̀ tábàtí sọ́lẹ̀ ó ní àná yìí wa kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ títí bá wọ sọ́lẹ̀ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ léwu bẹ́ẹ̀ ti mọ́ra rẹ̀. kíkọ́ sí any situation tó bá wò tó bá mùsùlùmí láyé àbí tó bá jẹ́ láì màkan lórí ìdájọ́ ẹ̀sìn ọlọ́run lórí ẹ̀mí àmọ́ kó máa ní ọlọ́run sọ kẹkẹrẹ nípa rẹ̀ kábìlà torí pé ní nǹkan yẹn nípa fẹ́sùn ló máa jẹ́ fún ọlọ́run adẹ́tẹ̀ ọlọ́run tó gbé tó ayé kalẹ̀ kò gbé òfin tó pé láti lò ó gbé kalẹ̀ nínú. ọlọ́sùn kan ló wọ́n ta ọlọ́run sì rẹ̀ ó mọ́ kúrò níbi àdínkù ó mọ́ kúrò níbi perfection ó mọ́ kúrò níbi error. èyí tẹnu tó fi lọ́nà fẹ́fẹ́ wọ́n yàn sí ìgbà lọ́nà ọba pẹ̀lú yìí o nínú àwọn ọkùnrin bẹ́ẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ lórí wọn lópin ìgbà tí wọn ò bá sì súnmọ́ obìnrin yẹn kí á kúrò òjì ìwáyé ìdí Yorùbá ń pè ní àfẹ́sọ́nà wọn a máa tù ní kọ̀ọ̀tún ìbẹ̀ kọ̀ọ̀tún ìbò ni àbíkàtò ní alùpàwọ̀pì ẹni tí ẹ̀jọ́ ń lọ́rọ̀ lọ́kùnrin alùpàwọ̀pà ẹni tí obìnrin tún àkọkùnrin jọ ń lọ́rọ̀ tó mú fẹ́ra wọn alùpàwọ̀pì òun lọ́kùnrin tún àkọkùnrin jọ tó mú fẹ́ra wọn alùpàwọ̀pà òun lọ́bìnrin tún àkọkùnrin jọ tó mú fẹ́ra wọn wọ́n jọ wá ń wọ́n ti lọ sí ilẹ̀ àgbẹ̀mẹ̀tì fún fẹ́ra wọn ṣùgbọ́n sọ̀dá tí ò tí ì wáyé nìkan ò tí ì wáyé bèrè ti pé wọ́n sùn mọ́ra wọn tó láti lè wáyé. láti ní àárẹ̀ kan kìí ṣe ẹ̀ṣẹ̀ lé ní lórí èèmù tó lápò tó mo lè sá kí ẹ bá ti tọ̀ láti àwọn obìnrin máa dàbí kàmà tó hùn lópin ìgbà tẹ́ẹ̀ bá sì fọwọ́ kàn wá ìyẹn ní pé tẹ́ẹ̀ sì bá wọn ní àṣepapọ̀ tí ìdí ò sì wáyé àwòtán oníbo làwọn nẹ̀kàrí lọ àbí ẹ ti mẹ́ńsàn orí owó tẹ́ fún wọn ní sọ̀dá àti fàbíìtọ̀ ń bí sọ̀dá àti ìtumọ̀ ẹ̀ tàbí iye tó gbọ́nà àkọ́kọ̀ọ́rẹ́ owó obìnrin gẹ́gẹ́ bí owó tó mo fẹ́ o. láti ní sọ̀dá àti lábẹ́ òfin ṣẹlẹ̀ nínú tọ́pọ̀ ògbọ́dọ̀ wọ́n fún ìyàwó tó fẹ́ fẹ́ ni kódà wọ́n bá jẹ́ ń gbèsè ó gbìyànjú kó padà tán bí òrùka tó bá ti kú ó tó tó fi ilẹ̀ láàrin ẹyọ gbèsè ìyàwó tó fún sọ̀dá àti nígbà tí òrùka kan náà fún ẹyọ tó ìjókòó ẹ̀ àti ní ní ìsìn àbí ẹ̀tọ́ oye kan pàtó pẹpẹ fún wa àmọ́ ìyẹn dùn sí ìwáyé ẹ wá kọ obìnrin bẹ́ẹ̀ lẹ̀ irú obìnrin yẹn yóò dùn yìí tó tọ́kùnrin nǹkan tó rí nǹkan tó rí yìí bí ìdìkan tí wọ́n jọ ń lọ́rọ̀ bí oṣù kan oṣù méjì kó tó dìgbà tí nìkan wáyé àbí wọ́n ti yà sí méjì fẹ́ra wọn ó padà rí àwọn nǹkan kọ̀ọ̀kan tó lè mú kó mọ̀ lè fẹ́. Sábà ti rẹ̀ sẹ́, ó lè ti close ìfẹ́ yẹn fún àgbègbè tó bá yí pé benefit wà lè fún mi yẹn. Ó sì lè lóbi sí ẹ̀rí. Tó mọ̀ jẹ́ fún mà, tó bá tó tó máa ń lò ń sọ fún, ó lè kó òun ní ìbá. kò sí tó kú wà mẹ́sí ìwòhún náà ẹ̀lẹ́ ìlú òsì ìkọ́dà ọ̀rọ̀ irú àwọn obìnrin ẹni tọ́mọ̀ bá gbà láàyè nínú oní tó lówó lọ́wọ́ kó fún wọn níbi èdè tọ́mọ̀ bá lágbára fún ní láti fi fún òun ìbànújẹ́ tí ó wà látara

ṣùgbọ́n tó gbìyànjú láti fún ní nǹkan kan bọ́lọ̀ bá ti kẹ́ tó àlùmúsì lẹ́nu tọ́lọ̀ owó kẹ́ owó arúgbó yìí wà mẹ́sì ìwòhún nà ẹ̀lẹ́ ìmúsì kọ́dà o ẹni tọ́lọ̀ bá tẹ́ nínú àwọn ọkùnrin tẹ́ bá ti lẹ̀ pẹ̀lú obìnrin tí wọ́n kọ́ lẹ̀ bó bá ti lágbára tó kó náà ti fún ní ìlú وعلى الموقف بقدره متاعا بالمعروف المقتل ẹni tó wà less privileged financially ẹni tó wà less privileged financially kò lówó lọ́wọ́ tó nǹkan ìgbẹ́nu tó nímọ̀ yẹn náà kò fún má bínú màtá ẹni bí màrúf ẹkùn onígbàdùn yẹn dá pẹ̀lú dáadáa pẹ̀lú ìṣe dáadáa fún wa حقا على المسلمين. ọ̀ràn ìlélẹ́ jẹ́ lórí gbogbo ẹni tó bá jẹ́ ní Náà alihamdulilah nítorí òtún ìfẹ́jọ́jọ́ yìí irú ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí àwọn ẹ̀rọ ọlọ́run ọba kan tó tẹ̀sí pé ẹni tí ń sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí náà náà ń jẹ́ ó mí ń jẹ́ púpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ kọ́láàbù tí wọ́n dá sọ̀rọ̀ nígbà yẹn mo rétí mo sọ wípé kẹ́lẹ́ká tẹ́sí sẹ́ẹ̀bù tó bá lágbára lẹ́gàdì àdéhùn àbúyẹ̀. torí pé dẹ́sítà ti bá dìde mi mọ ohun yẹn kọ̀díṣọ̀ ohun yẹn ta lẹ́rú. ṣé wo obìnrin tí kọ̀díṣọ̀ yẹn nígbà yìí lọ́mọ kékeré ara ẹ̀ ló wá lẹ́kọ̀ọ́ ìjọ tó wá sí lórí ìfún. ṣùgbọ́n ìfẹ́ ìfọ́dù kọ̀dà tó sọ́fà wà ní àwọn olóòrè ní bóòlù arábìnrin ń ṣeré kọ́lọ̀ owó dáadáa tá à ń ṣe nínú oṣù yìí kó bá ti kó bá mi dáná rẹ̀ kó tó ní káàdì kó wá sí. ó lọ́kọ ọkọ̀ tó ní ipò ìwà nípa níyàwó wà ọkọ̀ ìsúnyàwó kan ní tẹ́lẹ̀.

irinṣẹ́ yóò jẹ́ tó wá kọ́kọ́ wọ ọkùnrin tó dáa láti lò fẹ́kùn ìgbà tó padà yá ó padà juwọ́lẹ̀ ó juwọ́lẹ̀ wọ́n wá rí àbúkà tó lè rí ọgbà tó bá fẹ́ ìlàjò tó gùn ni ìbàdàn bá tàbí lọ ọ̀rọ̀ jọra wọn lá oríṣiríṣi àwọn ìṣàlẹ̀ yìí ń jáde láàrin wọn síra wọn ó padà wá jà nígbà wípé ọkọ tó fẹ̀yẹ ó mà sí ìtì ẹ̀ kò lè bí ẹ̀ mọ́ ó padà sọ̀rọ̀ fún lóyò ọmọ ìkiri lọ́jọ́ orí àwọn challenges yẹn ó bá wọ́n ní marriage ó ti lọ́mọ kan lọ́wọ́ ó padà sọ̀rọ̀ fún lóyò ó padà sílé òbí ẹ̀ orílẹ̀ ni wọ́n wà ó tó nígbà tí yẹn ṣẹlẹ̀ wàhálà ló ti wà láàárín ọkọ ẹ̀yẹ àtàwọn fámìlì ọkọ àtàwọn fámìlì ọmọ yìí káwọn ẹ̀sìn sọ tó bá tó bá ọmọ wa lẹ̀ kọ́ lẹ̀ yìí ti pọ̀ jù tó tó pọ̀ jù ó wà lé buwa a pé láì èyí tó sẹ́kù sọ́wọ́ àbúrò yìí pọ̀ ju tó sẹ́kù sọ́wọ́ òun mi lọ ìbọn ẹjọ́ bá dẹ́kọ̀ òun fi ọmọ ìdílé náà yóò láwọn tó tó mọ̀ farada. na kò wá sọ́kúta yẹn olùbọ́dà mi bọ́dà yẹn gbọ́ sí sí yìí ah, out of pity ó pity interest bàbá mi lọ́ọ́ ní kápítọ̀ ní òtún wọ́n kápítọ̀ láì tó wá fún wa nítorí. irú ẹ̀ pàdé pé ẹni tó wọ́n kọ̀ọ̀rọ̀ àṣọ lọ́mọbìnrin lásìkò tá a wà ní sóòwò lè bọ́ ọkùnrin tó máa mà fìdí bẹ́ẹ̀ ó lò àwọn o ọmọ gbà ní ọmọ kan ló tẹ̀yìn lọ́wọ́ ní tó ṣe kó ní ọkọ̀ àkọ́kọ́ rẹ̀ nìyí ìdùnnú ìwọ fẹ́ jẹ́ láti fi rọ́pò ló fi tẹ́lẹ̀ ìwọ ó wá ọmọ sí lọ sí ìlú wọn ọmọ yìí wá gbìyànjú kọ́nà kó bá mú ojú dédé kò fi ìfẹ́kàn bò fún àwọn yìí nípa àtẹ̀yìn ayé ẹ̀ gbogbo ìtẹ̀yìn ayé ẹ̀ lórí marriage àti ìtẹ̀yìn tó ti ń lò pọ̀ tó máa ń jẹ bàtàǹdẹ̀ gbogbo ẹ̀ ó ti tó sí everything Islam ò ní bí ìbá fẹ́ tẹ́ǹtì marriage kó mọ kó wà kọ́ ní èèyàn gbogbo tó bá ti ní ìlú sàlẹ̀ ní kẹ́kẹ́rẹ́ lọ ṣẹ́ra ní ìlú bẹ́ẹ̀ ni bá lè kó pẹ̀lú kọ̀ǹdíṣẹ̀ yóò lè kó tí ó bá ní lè kó yóò lè kó òun lè kó. débi wípé mùtàlá sígbà ni ó ṣe ojú fún un which is normal oró ojú ẹ̀ oró ọwọ́ ẹ̀ olóṣèlú ọlọ́run ó padà. àtọ́padà sí ibẹ̀ wọ́n àdéhùn fún akúdò àbá àlejò bá kúrò mo ṣe àkúrò ó padà sí ìlú wọn lọ sí àkúrò lọ tó wá wá tó wá tó wọn padà ìgbà tó dé ìlú tiẹ̀ bóyá tí ìbá ní ṣe ní sèk tí ìbá ní ṣe ní sèk ọjọ́ àgbà lọ́jọ́ yẹn jẹ́ tí wọlé tí wọ́n wọlé ìbá pẹ̀lú gbogbo bó ti lọ́wọ́ ṣe lórí fóònù tó ń yọjú sí wọ́n ṣe ṣe inú wúwú yìí títà ìdìbò pé alhamdulillah ẹ̀jẹ̀ tọ́lọ́ fẹ́ fi owó rí sán aburú tí ẹ̀dà ọkọ̀ tó ti ní pẹ̀lú rú ìfẹ́ tí àtúnyẹ̀ ti nà sí ìjọ tó wọlé tó ń ta kúrò tí wọ́n kọ́ ríra wọn láti ọjọ́ yẹn báyìí ní ìwó ìgbà obìnrin yẹn ti dé sọ́kàn ọkàn yẹn á olùkókòrò olùkókùn kò wá sọ fún wọ́n bẹ̀rẹ̀ sí ní yìí pẹ̀lú ẹ̀wọ́dá píṣẹ̀lì right arábìnrin yìí bẹ nípò orin nípa ìlànà àbáyé kò sí sọmọ ṣùgbọ́n ó rí ní ìdókòwò rẹ̀ bó ṣe rí rẹ̀ bó ṣe rí rẹ̀ bó ṣe rí lásàmọ́ kò ẹ̀mí ẹ̀ ìkọ̀ yẹn rá tó oòrùn tó bá di kò tẹ̀ dára rárá kò tẹ̀ nígbà gbogbo àwọn nǹkan tó wà mọ́ nǹkan yẹn ìjọ tó lọ bá nílé tí ó wà nínú ìjà àbùkù òṣèlú kó ṣe lára àwọn kọ́ ah, èmi ti ní kí òtọ́ tó di monday tó tẹ̀lé wẹ́ẹ̀dì yẹn ó kó máa. a ìgbà kan bọ́ yìí mi ti bàjẹ́ tó òun rèé lọ́kùnrin òyí obìnrin rèé ó mú ẹ̀ òun rí nọ́mbà mi tú pé ara àpá súnmọ́ àgbà kọ́tàkì wọn ìjájọ́ tó bí tájọ́ lọ́rùn lórí ọmọ rẹ̀ sílẹ̀ tẹ̀lé náà ní ìlú ìlú mọ́ ṣùgbọ́n náà mi pàdé wípé kó lọ ọjọ́ ọmọbìnrin ti èèyàn ó ní irú challenge bẹ́ẹ̀ nílé ọkọ̀ àkọ́kọ́ tẹ́lẹ̀ tó tún òun fẹ́ tẹ́lẹ̀ náà tún mọ́ bá wà báyìí èmi náà mọ́ lọ́jà àwọn sọ́lá mo ní lẹ́gàsì mú wọn kọ́ gbogbo owó àwọn rọ́ràtì àtúntò tó máa ń máa tún ti láìpọ̀ àwọn nípasẹ̀ tí àbámọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ lẹ́gàlì wọn ò ní kẹ́kọ̀ọ́. àwọn kan wá ní ìyá tó o àwọn kan ní fọ́lù síìtì bọ́ọ̀rọ̀ tó ń lọ. àbú yìí bọ́ọ̀rọ̀ ẹ̀ tẹ̀lé tó bọ́ọ̀rọ̀ ẹ̀ tẹ̀lé tó ohun tẹ̀ ní tù ní yóò tún wọn bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ ní dáàbò tó yọ náà kì í ṣe kó o fẹ́ jẹ́ àgbáyà wọn ò fẹ́ kó o kó kàn wà bí aláìsí kò sí tírẹ́sì mọ́ ni nítorí òun ti rí ẹ táwọn ọmọ ọjọ́ báyìí ní òtútù tírẹ́sì mọ́ ó sà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ á kí ló jẹ́ bẹ́ẹ̀ mo ní ilé bẹ́ẹ̀ tó ń tẹ̀ ní ẹ̀yà wọ̀rọ̀ kọ́ọ̀sì tó bá fi ẹ̀wọ̀n oṣù méjì àbí táwọn ní five thousand thousand naira owó olùbíkì ọmọbìnrin yẹn ìjọ mi yóò rọ̀ fún mọ́lẹ̀ dáadáa ìwọ́n tó gbé láti ibi ìlú ẹ̀ owó bèrè lọ sí ìlú ẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ tó sí ojú fún ẹ tó sí ọwọ́ fún ẹ tó yìí sọ́nà yìí irú tó ń kúrò àtọ̀ òun yìí àdáwò yìí pé òun jẹ́ tó lẹ́nu lára ìyá náà nìyẹn kìí tó lẹ́nu lára so trauma condition àkọ́kọ́ ló sọ̀rọ̀ nígbò tó wá rí tí wọ́n náà jẹ́ tó kò sí problem tó tó bá gbé lè ó láwọn supplement máa fún ẹ tí wàá jẹun sára nígbà tí wọ́n ló lè wé gbogbo àwọn fún náà ó sì mú wá wọlé tó ń bẹ̀ wá ní ìwò wọn kan pé mo bẹ́ẹ̀ mo wà ní ìlú àwọn ìbò kan tó gbàgbà yìí wọ́n lè wo àní ẹ̀jẹ̀ wọn lè mọ́ nínú tẹ́lẹ̀ bọ́ọ̀dà yìí mo wọ̀ tó bá ti gbọ́ àwọn ọ̀rọ̀ wa yóò yẹ ẹni àká ìdáhùn sí ọlọ́run ní ìjàmbá rẹ̀ àníṣẹ́ èèyàn gbígbọ́ wọn ni àwọn ẹni dàgbà sáà fún nàìjíríà ń kú wọ́n tún pè wá ní òkèlè ọ̀rọ̀ pé àwọn fáńtì òun kan mo dá sí eré kan mo dá sí ó ní àwọn fáńtì wọn kò ń bọ́yàwó àwọn kò ní báwọn gbé òun kan fúnra wọn gan kò sí fẹ́ẹ̀sì mà ó wá ní òkè bóyá irú ayà yìí ò náà gbọ́ ní ó wá lókè pé kójọ kó mọ̀ jùlọ wípé kó lọ sí ìdàtọ̀lá àtẹ̀ tó bá ti parí ìdàtọ̀lá àtẹ̀ àbí tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ láti ìdàtọ̀lá àtẹ̀ pẹ̀lú ògo ọlọ́run one forty three thousand naira tó sì láàrín fún sọ fún owó fún tọ màtó wá sọ ní ìbílẹ̀ wa ló wá rí ẹ̀yìn pẹ̀tọ̀ ẹ̀yìn scholarship tó kọ ẹ̀dá fún ṣe sọ lórí ẹ̀sìn ó súnmọ́ ó lè ní àwa káwọn ṣùgbọ́n kò sí sọ náà ní pé kó sọ lọ lábẹ́ sùúrìà òun ò lè

ìkọ̀níṣẹ̀ yẹn ní ìbẹ̀rẹ̀ wáyé kọ́lá ọkùnrin nígbà tó ṣe wípé ẹ̀yẹ ń sọ lẹ́ni wípé ó yá ló ṣe wà sí ní nǹkan kan ọkùnrin ní ìwé emotionally obìnrin ní oúnjẹ ń ṣe báyìí tó bá ti obìnrin yìí bóyá kó ṣe rí ládàámọ́ yóò padà fẹ́ ọba kọ́ọ̀mù onílé ìdílé ọ̀sẹ̀ ó ṣe yìí tí ó bá ti lè wáyé tẹ́ bá ti kọ obìnrin ìsìláàmù náà jẹ́ kọ́fẹ́ṣẹ́ fún wọn ẹgbẹ́ kọ́mpẹ́ṣẹ́ẹ̀tì wọn bọ́lá wọn bá ti kẹ́ ẹ níbí àti bọ́lá wọn bá ti ní ó wà lọ́wọ́ yín mà. ní aláàlú ní ìṣe ìkọ́dá òhù wàhálà nínú kò sí rí ìkọ́dá òhù màtá àǹdí màrú ṣàkọ́nà àìlá ìmùsùlùmí ẹni bá jẹ́ ti dáadáa náà ló mọ̀ níwọ̀. tó bá wá níbẹ̀ àwọn obìnrin tá a situation yẹn rí sábà ńlá bàtà ti gbọ́ra wa lásìkò yìí ẹ jẹ́ ká fi mọ ọlọ́run bẹ́ẹ̀. yorùbá bọ̀ mọ́ ọ̀rọ̀ ọmọ wọ́n ní òtí ìtẹ̀sọ̀ òtí ìtẹ̀sẹ̀ bọ́ọ̀lù ọ̀nà tí mọ̀ ọ̀rẹ́sẹ̀ ẹni tí òtí ìtẹ̀sẹ̀ mọ́ ní omi ó ti ń gbé kò tútù ó kú bẹ́ẹ̀ ìrìn àjò yẹn kó wà blunt ìrìn àjò kó wà shape ó bẹ́ẹ̀ dà sí mi back out kí ìyẹn gbà tó ọ̀nà tó kọ ìrìn àjò nìyẹn alhamdulilayi ọ̀dà lẹ́yìn èmi bẹ́ẹ̀ náà tó fún mú ọmọ yẹn mú ìwé yẹn ní àmàlà pé ẹjẹ́ kó sinmi o ẹjẹ́ kó tún hàn kàn án yẹn kó mọ̀ sí lọ́ọ́ bẹ́ẹ̀ yẹn ẹni tí ló fẹ́ ṣe ni dùdú ló fẹ́ ṣe ni ó ní wàá ìlú ọ̀sẹ̀ lọ́wọ́ ẹjẹ́ kó kọ́ra ẹ̀dúkẹ́sọ̀n rẹ̀ kó jẹ́kọ́ gbà bọ́ọ̀rọ̀ ọkọ rẹ̀ ní sẹ́mọ̀ náà ó sì lójú oṣù mẹ́ta sí mẹ́rin lọ́sìn yìí ẹ padà wá wọ̀lẹ́ alhamdulilayi ọ̀dà lẹ́yìn èyí bá ń dúpẹ́ fọlọ́ lọ́pẹ́ púpọ̀ so bọ́lọ̀ tó máa ń ṣe nìyẹn láti sọ pé ìrìn àjò lọ́kọ̀ láya ó bùkátà sí ìkìláàsì bẹ́ẹ̀ ni bùkátà sí ìkìláàsì níbi ìrún kíkí níbi àwẹ̀ gbígbà níbi ìjàdá yíyọ gbogbo sẹ́ẹ̀kì tá à ń ṣe níbi ìtẹ̀lé lọ́kọ̀ láya abùkátà sí ìkìláàsì tó bá nípa. Sincere sincerity sincere sincerity àbùkátà sí torí pé kìí ṣe ìrìn àjò máa ń sábà àárọ̀ kìí ṣe ìrìn àjò tó tọ́ bí ọ̀pá àbá tó lọ kọlọkọlọ lórí ṣùgbọ́n tẹ́sán ọmọ bá ti yé èèyàn tí ò sì bẹ̀rù ọlọ́run ọlọ́run sọ̀nà àbáyọ fún èèyàn ní gbogbo àwọn ìṣẹ̀lú tó bá ń dojú fọ́ọ̀nù rẹ̀ náà ṣùgbọ́n kí ìdẹ̀rọ̀lọ́ bá ti fi lẹ basic foundation marriage bó ti kò lè tó ọlọ́run padà sọ̀nà àbáyé fún yẹn wọ́n wá ti lọ́wọ́ yá èèyàn lọ́kọ torí payé owó tí ìgbẹ́ lọ́wọ́ rẹ̀ ó lẹ́wà ní ẹ̀sẹ̀ ń wò ó máa ní píṣọ̀ ìdílé wọn wọ́n ti fi nígbà tàbí èèyàn bá torí rẹ̀ fẹ́ ọkọ ó súnmọ́ kọ́ ọmọ ìdúró tiẹ̀ sòrò bẹ́ẹ̀ bá dé o torí sòrò ń bẹ ní márèjì tó pọ̀ kọ́nà gbogbo wa orí àwọn ìṣòro wọn yẹn náà wà ní tó lápá mú kúnnà ní kọ́bẹ̀ ní àmì وقد تركتم لهن فريضة فنصف ما فرضتم إلا فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفو أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير Ayẹ̀ tí a ṣàlàyé ká, ìyẹn lẹ́ni tí ó jọ lájọ sọ ìfẹ́ra ẹni pẹ̀lú obìnrin. Kò tí ìsúnmọ́ dàtí ápùlò tí ìwáyé. Bákan náà, kò tí ìmẹ́ṣẹ́ sọ̀dá àti tó fẹ́ fún, ó láǹfààní àti kọ́ fáwọn ìdíkọ̀ọ̀kan bí kejì agbègbè ìbẹ̀yẹ náà gbogbo oríṣi tí ó bá mú kí èèyàn fi kọ́ obìnrin ni ẹlẹ̀ torí ìdáyẹ̀ lọ́gbẹ́ ọkùnrin kó ikú wà jọ sí fáyébù ìsìlámíkálì ìjọkújọ tó bá pàdé ọlọ́run ọba kẹ́ńtà wà ẹ́lá ọlọ́run ó fi lé ìrìn àjò ẹ̀ pẹ̀lú arábìnrin yẹn ṣé àwọn oríṣi tó jẹ́ torí ẹ̀kúnrẹ́ sọ láti fún sẹ́yìn wà dìfẹ́ndé mu ọlọ́run kó ilé náà lọ gbọ́dọ̀ sí wa a ti wà lójú ọ̀nà náà ní reason fẹ́ni tí ẹjọ́ mọ́tò fẹ́jọ́ ṣe nìka tí ò ní lè mú ẹ̀kọ́ òòlù ṣe ìyàwó fún mọ́ sáwọn orísìí ìyẹn ìsìlámì sáyẹn tó jẹ́ níwù àbáwọn orísìí tó ṣe pé orí materiality mú torí pé a gbàgbọ́ fún ọlọ́run bá tó gbé ìdájọ́ ẹ̀sìn káfẹ́ra wa tó gbé kalẹ̀ kẹ́ẹ̀dì náà akọ́jú wájú ọlọ́run ayọ̀ lọ́sí na ayé eleyi o ni ọkùnrin tó fẹ́ ọkọ obìnrin lóbìnrin tó ti sọ ilé sọ̀dá àti fún tó wọ́n fún ti sọ́mọ́ wà ló ń tọ́ ńlá lọ́tù mùhún ni tẹ́ àwọn obìnrin náà lẹ̀ ní kọ́bẹ̀ ní alìsàmà وقد قضبتم لهن فريضة آه أجا يومني يجي كان أتيت مني ndo fi sọdá fi fún ẹ ọkọ báyìí báyìí kó fi sọdá fi fún ẹ kódà èyí tí sọdá fi ń wọn lásìkò wa ní ìsìn twenty four thousand naira ni màá fún ẹ sọ̀rọ̀ pé láàrin lọ́kọ láya ní òfin ẹ̀sìn irọ́ agreement and discussion bá fẹ́ fẹ́ ra ẹni bá ti dépò wípé ó yẹ tí mo fẹ́ fún ẹ yìí ó túmọ̀ sí pé ọkọ obìnrin ẹni ti balẹ̀ wípé ó ti sọ pé tó fẹ́ fún mi yìí ẹnu lòye rẹ̀ ń sábà tó lọ́dọ̀ àwọn òbí wa ká ṣe ìkóso orí ẹ̀ àmọ́ ìdí kan sí ìkejì ó wá mú kéèyàn kọ obìnrin yẹn lẹ̀ fàdísù mẹ́ta lọ́kùn ìdájí sọ láti tẹ́fẹ́ fún yẹn ẹgbọ́dọ̀ fún yẹn ẹ ní ìdájí kọjá àti ìdájí ẹ pèsè méjì ìdájí ẹgbẹ̀rún fún un. kàkọ́kọ́ ta tún síwájú ẹ tí ìsòrí pàtó ẹgbẹ̀rún fún kọjá àti ẹ lọ sí bára ní sọ̀rọ̀ náà ní ní kàwọn kò tún wọra wọn. tọ́ Islam sọ pé ẹ competition nìyẹn ṣùgbọ́n lẹ́yìn èyẹ ti kalẹ̀ sọ wípé oṣù rẹ fún ẹni yìí tó tẹ lọ́rùn àpòtẹ́mi lọ́rẹ̀ bá fi sí i. ṣọ́ọ̀bù irinṣẹ́ ni mo lóró fẹ́ fún sọ̀dá àti ẹ òun náà sì ní yìí ló ṣe lẹ́tìlá ìsìláàmù ní ká fún lójú ibi ẹ̀ náà ìdajì láàfún torí wípé tàbáwò fún lọ sọ̀dá lábẹ́ òfin ẹ̀sìn òun ni gíìtì ta fún obìnrin láti lẹ́tọ̀ọ́ sí ìbálòpapọ̀ rẹ̀ náà sọ láti ló ti wá wáyé ìsáàlì ìbálòpapọ̀ so ilé ìpínlẹ̀ fẹ́ fún lórí bí fún sọ̀dá àti fún gan kò tí padà wà tí gbégùn mọ́ for some reasons known to the husband to be to ìdájọ́ Islam ní kò fún fàní fún mẹ́ẹ̀sẹ̀rọ̀ tún ìdájí ẹ̀ lápèjúwe twenty four thousand naira ní ìsìn divided by two twelve thousand naira yóò fún eléyìí ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ bó ìjà sí pé ìdájọ́ kọ̀ọ̀kì lórí ní pé kèé sọ̀rọ̀ owó yẹn nìkan ní tó tẹ̀kún jù yẹn lọ ló ń fẹ́ fún kó sáàjì kó ń bá lù nǹkan yẹn ní tí kẹyẹ bá wọ̀ kó dá sí méjì kó san fún ní owó àyàfi tó bá ṣe ní pé irú obìnrin yẹn lọ́bá lámójúkò yẹ̀ẹ̀kún òun fúnra ẹ̀ ló ní á mo bá lùkù sọ̀rọ̀ ìjẹ fẹ́ fún mi mi nídìí kí ni ìbíta tó sọ̀rọ̀ dé àwọn ìdílé méjèèjì ti mọ́ra ẹ ti sọ ọjọ́ ìfún ní sọ̀dá àti mọ́jọ́ ìyàwó sọ́nà ẹ̀wá ní kò ṣe ṣe mọ́ ẹlẹ́gbẹ́ fún mi ṣe ní obìnrin yẹn òun ló pọ̀ fíìtì ráìtì ẹ̀ lábẹ́ ẹ̀sìn òun ló pọ̀ fíìtì ráìtì ẹ̀ lábẹ́ ẹ̀sìn. àwòrán ẹ̀kọ́ wà lẹ́bi ìyáàbí yí ọ̀dọ́tò nìgbà àbí ẹni tí ìtakókò yìí yẹn ń bẹ lọ́wọ́ ẹ̀ tó bá ti wọ̀n gan náà ló fojú pò ó bàbá ìyàwó gbàdọ́rọ̀ wá rí bẹ́ẹ̀ tọ́mọ wọn sunkún délé kí ló dé

àtẹ̀kọ́ consummate ọmọbìnrin yẹn fọ́kùnrin yẹn ẹni tó ní lọ́wọ́ tó ń bá ọba lùpẹ̀ tó ní òní wà ń tá ẹkú tó lọ́wọ́ bá sọ ọlọ́ọ̀bá ní kí ẹni wá lọ́wọ́ irú ọkùnrin yẹn òun ló jù ní wà kò sí ní ìwọ̀n ẹ̀ máa rí ó ti ní ètò sáàbù náà dákọ pé olùfúnni ìdajì sọ láti yẹn wà á tó lọ́wọ́ ọ̀pàdé fáwọn ajá yẹn náà kúrán sọ pé ti má lè sàmójúkò tó mo sàmójúkò ọlọ́run fún mi torí oníkálùkù wa ní ìgbà sàdá rẹ̀ pàápàá jùlọ láwùjọ wa ń bí tàbí ọkùnrin òye kò tó tó padà wá for some reasons ní ìfẹ́ mọ́ but mo fi nílẹ̀ ìjọba àti òsì tó ti lè sọ pé kí ní ní ìtẹ́gbèsè o ẹ̀wọ̀ ọkùnrin bẹ́yìn àbí ìwọ obìnrin náà tó fẹ́ fojúfò náà kò ní ìdọjọ́ iwájú kó mọ wá rò káàkiri wípé wọn ah, ló ti rí bẹ́ẹ̀ mo ọlọ́run kẹ́mi ju ẹgbẹ́ fún mi lọ́nà ìdájí islam wọ́n ń dáàmù lórí oṣù lórí jíjẹ mo rọrọ̀ ìjúṣọ̀ láti fẹ́ fún mi lọ fún mo bá ní ìkẹ́ tó máa mú kẹ́ lọ kò ń sọ̀rọ̀ ọ̀tayé ẹ̀jọ̀ kojú fò ó fúnra yín ni wà ní sáà fún akọ̀rọ̀bù ìtàkùwà kẹ́yìn obìnrin àbáwọn tó bá jẹ́ olùyàwó obìnrin yẹn kẹ́ ẹ ìdájí sọ̀dá àti yẹn gan òun ni òfin lóore yìí tó súnmọ́ òótọ́ jù tó yìí súnmọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọba jù wọ́n lè sẹ́yìn sáwìrì fọ́ọ̀bù ṣùgbọ́n àjùlọ tọ́lọ̀wọ́ bá ṣe fúnra yín lórí ara ní ẹmọ́gbàgbé ọ̀ wala tansa wala tansa al-fadla bainakum àjùlọ tọ́lọ̀wọ́ bá ṣe fúnra yín láàrin ara ní ẹmọ́gbàgbé ẹ̀ dàtí àgbọ́yé eléyìí irú nǹkan yìí ti padà ó ti wáyé tọ̀ lọ́jọ́ iwájú èèyàn wà nípò kan ní wọ́n ti padà rí máyì àgbà tó padà fẹ́ rí ìbárì sí ìyẹn lè ṣe nǹkan fún kò sábúrú gẹ́gẹ́ ẹgbẹ́ tó ti tó ti jọ ọlọ́rọ̀ papọ̀ rí táwọn ìrísí kọ̀ọ̀kan pàṣẹ òwe fẹ́ra wọn mọ́ ó ṣe dáadáa fún ìbá ìtóbìnrin náà ní kó mọ́ torí yẹn wá ń yan ọkùnrin yẹn lọ́ta àbí kó yẹn ìdílé lọ́ta àbúrò obìnrin tó wọ́n padà fẹ́ sílé níyàwó kó wá mú lọ́ta wípé àṣé ọmọbìnrin tó ti ẹ̀ rí rèé torí kó pàǹjù mi lọ ló sì fọ àbẹ́yìn náà táwọn ìgbéró àwọn ọ̀sán yẹn ọlọ́ọ̀nìkan ni wọ́n máa ṣe ọ̀rọ̀ bọ́sùwúrọ̀ ọkùnrin ò ní ṣàlàyé ẹni tó wà tó ń fẹ́ ṣe tó ṣe kọ̀má kò ní ṣàlàyé àtọwọ́mọ̀ pé yẹn ó jẹ́ gbọ́ bí ìsìláàmù náà bá mọ̀ sí òfin ìsìláàmù nìkan ló sọ mo bá ti ọkùnrin obìnrin ó ti tó rẹwà tí nǹkan yẹn ò bá ti tí àjùlọ ọlọ́run ṣe fúnra yín lórí ara yín ẹran gbàgbé ẹ̀ ẹran ara yín lọ́wọ́. inna Allaha bima basir dájúdájú àlọ́ gbogbo nǹkan tẹ̀lé ṣe òun ọlọ́run bá rí o. ẹ̀rí pé ìkànnì àwọn àyè àti méjèèjì fúnra wa ní àná wa ta'ala ó parí ayé àkànnù méjèèjì pẹ̀lú ìtàn mọ́ àmìlà táìmù lónìí basir bẹ́ẹ̀ la fi ń ṣe àlàyé ìyàwó tó ń bẹ láàrin albashir àti albasir ibi albasir ìkan ló jẹ́ náà àwọn ọkọ̀ ọlọ́run ọba albashir ó jẹ́ kan náà àwọn òòyàn náà muhammad sallallahu alayhi wa alihi wa sallam ibi èso ti lóore jù ní ká sọra wa ní albasir abdulbasir kìí ṣe náà tí ó tẹ̀lé àyà yìí kò ní í ṣe pẹ̀lú gẹ́gẹ́ bí a sọ lásìkò ìjẹ ọjọ́ àkọ́kọ́ tá a yìí a ní kọ̀ọ̀kan nínú Quran dé sórọ̀ tún náà àwọn àkàrà nìta nílẹ̀ ìwòlì tó wà ní sórọ̀ kọ̀ọ̀kan láti máa láti ṣàlàyé so eléyìí tó ń tẹ̀lé yìí kò ní í ṣe pẹ̀lú ìdájọ́ àwọn obìnrin inú ẹ̀sìn káwá lọ wo áyà tí ó tẹ̀lé yẹn ní verse two forty verse two forty to two forty three or two forty two àyà tí mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà lè kọ́ sọ̀rọ̀ nípa obìnrin ẹ jẹ́ ká mú un ká sàlàyé òun náà. والذين يتوفون منكم ويذرون أزواجا وصية ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم وللمطلقات متاع بالمعروف حقا على المسلمين للمتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون آيات متى ní ìbákan jẹ́sì kí ó jẹ́ sáàtì tí wájú ọjọ́ mi ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀pọ̀ púpọ̀ lórí ẹ̀ torí tí ó jọmọ náà ti wáyé náà àwọn àyà ìfòsíwájú tẹ́lẹ̀ tó ká gbìyànjú ká ní farabalẹ̀ láti gbọ́yé olúwa wá ní wọ̀lẹ̀bí náà ìtẹ̀wọ̀ kọ́wọ̀nà ní nǹkan ẹ̀ láwọn tó bá ti lé ayé lẹ́yìn náà ní ọkùnrin tẹ́ papòdà wọ̀yẹ̀dàwó wà sí ìyẹ̀ tẹ́lẹ̀ àdúgbò àjìhìn àsọ́lẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ fún àwọn obìnrin wọn tí wọ́n fi ilẹ̀ tí ń dókó mata'an ila al-hawl kí wọ́n wà ní ilé lẹ́ni táàmù yóò máa tọ́jú jíjẹ múmu ní aṣọ wíwọ̀ ní ìnáwó ní ilé ní wọ́n gbọ́dọ̀ máa ṣe fún wọn ila al-hawl wọ́n dúó ní ilé fó gbẹ́rọ ìṣòro ọ̀jẹ̀ lẹ́yìn tí ó pé wọ́n lè wọ́n jáde kúrò ní ilé ọkọ wọn tó fi láyé rẹ̀. ayé yìí a ń tó jẹ́ kí ní annasikh abrogator and abrogated or the concept of abrogation lára òfin ẹ̀sìn ìsìláàmù tọ́lọ̀ wọn bá ti fún ṣe ọlọ́run sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ fẹ́sì fún wa ni. lórí àlámàrí kan tó so ìdájọ́ lè wáyé lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta lórí ẹ̀ tí wọ́n já gbèdé láti rú ni ọlọ́run ọba lórí ẹ̀ ni ó sábàrà máa lò. ṣùgbọ́n méjèèjì tàwọn kọ́ yẹn yóò sì wà nínú kùránù sáà máa kà á sì máa gbalára ẹ̀. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun tó náà kọ́ sọ kalẹ̀ ní wípé tọkùnrin bá ti fi tó ní ẹyọ kan ní méjì ní lórí mẹ́rin ni wọ́n so kó ọdún kan wọ́n so kó ọdún kan kìí sọ̀tù mẹ́rin ní jẹ ogún nínú dúkìá tọ́kọ wọn fi ilẹ̀ yẹn ni wọ́n ti máa bọ́ wọn wọ́n ti máa fìdí ogbó tí wọ́n bá fẹ́ kó ìjọ ọdún kan yẹn tọ́dún kan yẹn bá ti parí wọ́n láǹfààní kan kú òun lé ọkọ wọn wọn kò ní mú kankan lọ́mọ eléyìí lòfin àkọ́kọ́ tó rọ̀ mọ́ oko ṣíṣe obìnrin kọ́kọ́ ẹ̀ tó sáláìsì mọ̀fún mọ̀fún lábáwá ni òfẹ́ yíwọ dáadáa sáàgbọ́ yìí

náà òfin ìpìlẹ̀ ní ẹlákọ̀ọ́kọ́ kò tí kò tí gbádùn kan dàbí alára fóbìnrin tàwa tẹ́ mọ́nú ilé tó wẹ̀rùn òjò ọdún kan tó ló kọ́kọ́ rẹ̀ kú lóòótọ́ ogun tọ́kọ bá ní dúkìá ó láǹfààní kó mọ̀ lówó wá ti fẹ́ láì ọdún kan yẹn àmọ́ tó bá ti lọ́dún kan yẹn parí báyìí kò ẹni tó ń bá ní ẹjẹ́ bí nǹkan àmì lójú ayé ọkọ ni ó ní àǹfààní àti kó jáde kó ọkọ ẹ padà síbi bàbá ẹ ní àbí padà ọkọ mi wa padà fẹ́. kọ́nà tó wá padà wá pa ìdájọ́ yẹn rẹ́ ìdájọ́ yẹn tó parẹ́ ó wá sì mí pààrọ̀ ẹ̀ fi pààrọ̀ yẹn òun la túmọ̀ rẹ̀ fúnra wa ní ìjẹrin rẹ̀ ní ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا nílàkọ́ sàlàyé tó ìyẹn ni ó máa jẹ́ abrogator náà síkọ̀ ilé ìlú ó máa jẹ́ mọ̀síkọ̀ abrogated so in every ruling tó bá ti lè ní abrogator ó gbọ́dọ̀ ní agbọ́dọ̀ rí abrogated ìdájọ́ rẹ̀ tó wáyé kẹ́yìn

ìbá àjásíkò àtọkọ rẹ̀ jọ náà ní kúdé bọ́kọ ìgbàtọ́ fi lóṣù lẹ́yìn ọjọ́ mẹ́wàá oyún ò lè káwọn lóyún ẹni yóò tó wọ́n fẹ́fẹ́ yóò mọ̀ ó ti gbóyún wá ọkọ tó kú yẹn náà mọ̀ ìyàwó ọmọ wa tó ṣaláìsí ìyàwó ọmọ wa yípa a ní ọmọ wa ní ẹ̀tọ́ kan lára ẹ̀ tó bá bí ọkọ tó bá padà fẹ́ yóò mọ̀ wípé òun sí sọ náà lára ọmọ ẹ̀ ní bá wọ́n dọ̀nà padà sọ́dọ̀ àwọn fámìlì bàbá ẹ̀ so tẹ́kínà tó wà bẹ́ẹ̀ nìyẹn níbi oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá so ààrẹ lè lọ́kọ́ fẹ́ ẹ̀gbọ́n ọkọ kan àbúrò ọkọkùnrin ní wáyé tó ní balẹ̀ bàbá ìlọ́tọ́ lọ́mọ nsokú ẹ̀ ńbẹ̀ àyàfi tó bá sọ wípé lóbìnrin yẹn ó ti wà nínú ilé ọmọ wọn tó kú ó ń pọn títì ní sáǹtì láwùjọ torí oríṣiríṣi ìwà ìlẹ́kọ̀ọ́ ní bẹ lọ́wọ́ àwọn èèyàn olóhùn wà ní opó náà ni àwọn ọkùnrin máa wá wá gbogbo eléyìí náà wọn tí wọ́n yẹ fámìlì ọkọ ẹ̀ tó kú ti rí wọ́n lè wá sọ wípé kó kú ò lọ sókú ẹ lọ parí okú ẹ ní tó bá ti parí ẹ̀ o ò lè fi ilé ìta wọn ṣe hòtẹ́ẹ̀ pẹ̀lọ́kùnrin lọ́jọ́ ò bá sí yẹn wọn ò ní ẹ̀tọ́ tí wọ́n lè jáde فإن خرجنا فلا جناح عليكم فيما فعلنا في أنفسهن من معروف tó bọ́ ṣe tẹ́ àwọn fúnra wọn náà bá jáde wípé àwọn lọ so kó àwọn lọ́dọ̀ òbí àwọn kò sí ẹ̀ṣẹ̀ lórí ẹ̀yin ọkùnrin láti lọ máa bá wọn níbi tí wọ́n ti ń ṣe oko wọn pẹ̀lú dáadáa ní ìsàfihàn sí wípé tán bá parí oko ẹfẹ́ ní kẹ́sì láti fẹ́ wọn gẹ́gẹ́ bí ká sọ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní àná kò sáburú táwọn kan bá ṣẹlẹ̀ sóbìnrin nígbà ẹkú tẹ́ ní àná yóò wù òun kó ti pé kóun lọ ṣe okó lọ́dọ̀ àwọn èèyàn òun ó sì máa wọn títí wa a ti táwọn títí yẹn jẹ́ ní sòókò ó kọ kó máa lọ ó bá sì kó mọ̀ lóṣù mẹ́rin mẹ́wàá ó ti lákàtà àwọn ó lè ṣe lóṣù méjì parí òun yìí kó jẹ́ ọkọ pèsè ẹni báyìí nìsín afọfọ ọmọ wa ń gbà ẹ̀kọ́ tó lọ fẹ́ gómìnà tó fẹ́ yìí lajú jùlọ gómìnà tó fẹ́ yìí ó lé jùlọ ohun tó fi dá yẹ nísìnyí oníyàwó lọ sóko rẹ̀ pé ẹ má jẹ́ ó ta yẹn lára kódà yóò fẹ́ kan nínú owó sójì mọ́ nínú bó sì ṣe ọdún kan tó tẹ̀ bó tuntun mẹ́ta tó so ọjọ́ mẹ́wàá ó lọ fún kan ọdún méjì lówó ṣe tó ní kọ́ ọmọ yín padà sílé ayé rárá ẹ̀tọ́ àárín wà tọkọ rẹ̀ tó kú ni bó wù ú tó bá ti kó lákàtà yín tó padà sí tó ti fẹ́ soko kó ṣe ọ̀sẹ̀ kan ní oko tó bá ti dẹ́ ẹ̀ lọ kó mọ wọ́kùnrin kiri yóò ràn wá jọ ọlọ́run àmọ́ kò tó tó burú ẹ má lè ma for some reasons genuine and not to her ó fẹ́ padà sílẹ̀ àwọn òbí ẹ̀ láti lọ soko ẹ̀ kò sí tó burú fẹ́yìn ọkùnrin gẹ́gẹ́ bá ti sọ láàrín ẹlẹ́ máa wá lọ bá wọn lọ kí wọ́n sọ dáadáa sí wọn lérò tó tó máa parí oko wọn ẹ̀ padà bùkátà sí àti àti fẹ́ wọn wallahu azizun hakim wallahu azizun ọba tó gbọǹgbọ́n lọ́lọ́run alaziz the mighty ọba tó káyà hakim ọba ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run the wise nínú àwọn orúkọ ọlọ́run ọba òun ni alaziz alhakim bá a bá fẹ́ sọmọ tó bá gbọmọ ọkùnrin ẹni píríncípù mi ni wípé ká yọ alùpùpù aláàmù bẹ̀rẹ̀ yẹn ká yọ kó ká máa pè ní aziz kéde làídì kéde làídù á pè ní aziz àbí ká pè ní hakim ayé alùpùpù aláàmù kò ń tó bá tóbìnrin á fẹ̀mí náà jẹ aziza hakima gbogbo ẹ̀ náà ni ó lọ òfin tẹ̀sìn. وللمطلقات متاع بالمعروف حقا على المتقين الوغني وللمطلقات gbogbo àwọn obìnrin tá a bá ti kọ́ lẹ̀ nínú marriage ó di ẹ̀tọ́ fáwọn mata'un bil ma'ruf kápùn bá ní ìgbádùn pẹ̀lú dáadáa láwọn ọkùnrin ta bá kọ̀ wọ́n lẹ̀ àìkọ obìnrin lẹ̀ káfí mọ́ fìyà jẹ́ bó ti wù kó burú tó tẹ́yìn bá fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ kí ẹ bẹ̀rẹ̀ ọlọ́run tẹ́yìn bá ti kọ́ lẹ̀ bí yóò bá ti ẹ̀ lè ṣe dáadáa sí kó mú fìyà jẹ́ jẹ́ ó kẹ́rù ẹ̀ tán tó fi ń dá jùlọ náà ní kíyàn ti ẹ̀rù wáyà ní kó bá kó gbogbo ẹrù ẹ̀ tán lẹ́bùn ti jẹ́rù ti tiẹ̀ tó gùn ní nǹkan tó ti ń lọ yẹn ìdá obìnrin tá a kọ́ lẹ̀ ṣáájú kó tó wọlé ṣáájú ká tó ṣe ká tó sọ pé ìsáàkùn ń sọ̀dá àkírè gbogbo irú obìnrin bẹ́ẹ̀ a ṣe dáadáa sí wọn ni wọ́n ní ẹ̀fọ́ ẹ̀ wọlé nínú tó ń ẹ̀tọ́ ní jẹ́ fáwọn obìnrin tí wọ́n lórí gbogbo ẹ̀ tó bá bẹ̀rù ọlọ́run كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون ọlọ́ba ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala ló ti ń ṣe àlàyé àwọn òfin ẹ̀sìn ẹ̀ fún gbogbo ẹ̀yin èèyàn la'allakum ta'qilun torí kẹ́ẹ̀ ṣe làákàyè la'allakum ta'qilun torí kẹ́ẹ̀ lè dófin ọlọ́ọ̀bá لعلكم تعقلون أي لعلكم تفهمون شرائع ربكم torí kẹ́ ẹ gbọ́ àgbọ́ yóò fẹ́ ìsìn ọlọ́run bá ní ṣojú ayé fẹ́ǹsìn ibi láti gbó olùgbé ní pẹ̀lú ọgbọ̀ ọlọ́run tó bá di ní ahad tọ́túnla àwọn sọ́sọ́ alẹ́ nọ̀rọ̀ àbí kàtẹ́ ìwọ́ kalẹ̀ ní ìsìn káwọn gbọ́dọ̀ fẹ́ kìtì nínú ẹ̀ ká lè kà nílé wá mo tún wá fẹ́ take excuse ẹ sáà yá bì mí ẹ gbà mí bẹ̀rẹ̀ ọlọ́mọdé àti gbogbo wa ṣe ọ̀la sábà mi ní láǹfààní àti wá mo ní lẹ́kṣọ̀ ní ìta àlú ìgbà tí màá fi darí dé sí tẹ̀síìlì ni màá darí sí màá wá rọ àwọn àtàwà tí wọ́n jẹ́ mọ̀fásílù rúlẹ̀ yìí àbòṣe ìtìmọ̀ àṣẹ ìrọ̀lọ́ ká bá mi gbìyànjú àti wá torí bí àbúkẹ̀rí náà tí mo máa ń sábà sọ fún pé tí mufasiru bá ráyè ẹ̀yẹ wá mu'azza ẹni tọ́kọ̀ tẹ̀lé wọn so mo wò wípé ẹni tí obìnrin rẹ̀ tẹ̀ fún kò ní tẹ̀lé bá mi tó kíní ká máa wá sí kíláàsì lọ́la tí wọ́n máa bẹ mufasiru ọjà àkọ́nà jù lọ fọ́nà bí ẹ tá kíni tí wọ́n bá lò pẹ̀lú yín wọ́n máa kà tí wọ́n wá gẹ́gẹ́ bí ìṣe wọn tó bá wá di hajj pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run sọ قل مثلا وانا عبودية فلا إله إلا الله سبحانك وبحمدك أشهد ان لا إله إلا أنت أستغفرك وأتوب إليك